على الظالمين ربنا آتينا الحكمة وتؤثر الخطاب ومن يؤت الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àtúpẹ́ fún ọlọ́wọ́ bá aláàánú jùlọ à ń tọrọ ìdí àti ìdẹ̀ fún àlùfáà wa gba olùfẹ́ wa olùfẹ́ wa aṣíwájú wa àlejò wa Muhammad sallallahu alaihi wa sallam kí ọlọ́run kún bá nábì láti àpárá rẹ̀ lọ́tà àwọn sọ̀hábà àǹdẹ̀lọ́wọ́n bá kó sànú àwọn náà tó láwọn òbí wa tàwọn àfáà wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olómùtà sọ̀rọ̀ yìí wà láyàtọ̀ lókè yàrá kíra tá a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní òun náà ni ṣẹ́rù masail jahiliya àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn àṣesí àwọn jahiliya tó yẹ pé àwọn èèyàn ní oríṣiríṣi ẹ máa ń tètè sí wọn ẹgbẹ́ tó tètè sí àwọn ìjà ìléyà ni ó dé wa sí àwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ àwọn alágídí títí wọn ni àti gbọ́npa àwọn àlàyé pọ̀ nígbà tí mistake mas'ala number sixteen lábẹ́rẹ̀ láàárọ̀ yìí al-mas'alatu as-sadisa ashara ni àbá abẹ́sọ̀rọ̀ àyẹ̀kọ́ mas'ala ẹlẹ́kẹ̀rìndínlógún nípa àwọn masala jàìríyà ìfi àwọn jàìríyà tí ó bá tọ́lọ́wọ́ bá mú àwọn ẹ̀kọ́ bá bàbá ẹ̀kọ́ alóòdù ní pé masala tó sáàdì ta àkàrà masala nà máa fìtín èsì yá bu yahudu àti taurat bí kú bí sè ìsìpààrọ̀ àwọn yahudi changing exchanging àtàwọ́rá pẹ̀lú àwọn tíra àti wọ́n pa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n á gbọ́dọ̀ sí èkó wọ́n á wo afá mùsùlùmí náà ọjọ́ wọ́n ti fi ẹ̀kọ́ kùrán kalẹ̀ ẹ̀kọ́ súnà kalẹ̀ ẹ̀kọ́ àṣírí àṣírí àṣírí àṣírí àṣírí ádá ádá ayé làwọn èèyàn bá gà sí lónìí ó di gbogbo àwọn kan bàbá yìí láyé nìyí Muhammadu two hundred years ago tó fi ṣe لإيتيان اليهود التوراة في أسكن في أو يهودي التوراة بكتب السيد فلا ما تلع فيه بس ما ترجع فيه هو ابتداء المسقط الثالثة عشرة قربة ستين اعتيادكم عما آتاهم الله بكتب السهر ìfi pààrọ̀ àwọn yahudi pẹ̀lú tó lọ́n fún wa àtàwọn fún wa wọ́n fi pààrọ̀ rẹ̀ pẹ̀lú síra síèrè kàmá bàtàrọ̀ máa wò bá rẹ̀ kàfi káwọ̀lì wọ́n lọ sọ̀rọ̀ àìfọwọ́ àmúgbó yẹn lọ́wọ́ pé ولما جاءهم الرسول من عند الله مصدقا لما بين يديه لما معهم مما تاوجد شغلهم أبا pẹ̀lú tó wà lọ́wọ́ bí jẹ́rìí tó wà lọ́wọ́ wọn mi يمام لما فريق من الذين اوتوا الكتاب كتاب الله وراء ظهورهم wọ́n gba pé ọ̀rọ̀ ọba tí wọ́n sọ sẹ́yìn wọn wọn kọ ọ̀ka kún wọ́n sọ sẹ́yìn wọn ka anamlára alẹ́ níbi àfún wọn mà wọn náà wọ́n sì mà tọ́lá ọ̀rọ̀ mu àtọ́kùn ṣe ya fílù ala múlùkì Suleiman wọ́n bẹ̀rẹ̀ sọ máa sọ ṣíṣe ìtọ́ọ̀nù sọ ń pa níbi Suleiman wọ́n máa kọ́kọ́rọ̀ Suleiman bẹ́ẹ̀ ni Suleiman kìrìkìrì ẹni tí wọ́n ti sí kìrìkìrì ولكن الشياطين كفروا ولكن الشياطين كفروا يعلمون الناس السحر شيطان أو شيطان لو كفري أو نقول في السحر nǹkan kò sá wà bára yẹn nǹkan wúwú owó alágbára mẹ́rin àdáàlì ó di wọn apakọ àǹtí wọn pa súnmẹtì wọn ń tẹ̀lé gíní ìfẹnú àwọn síhìrì àwọn àṣírí oríṣiríṣi àwọn yẹwù ní ọwọ́ ti bẹ́ẹ̀ wọn bá wájú àwọn mùsùlùmí قلوب قصر المكاوى فعني اليهود لما كفروا بالتوراة التي فيها صفات محمد صلى الله عليه وسلم أو يهود إنه يكسرك التوراة إذا منه التوراة صفة ويغني الذنب وأمرهم باتباعه أتي أشتغل قوانتكم أن تليسنوا الله صلى الله عليه وسلم كما قال تعالى والذين يتبعون الرسول النبي الأمي àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì ni nàbí ànábì tí ọmọ akọ tí ọmọ aka ni ànábì èsì tí wọ́n náà ọmọ tó bá mi ń da ní ìgbà òkúta àti ìjìyè ètò wọn rí àkọọ́lẹ̀ rẹ̀ inú àdáwọ̀rọ̀ àti ìjìyè yà àmúrò ń bí màárò tí ń pa wọ́n láti ẹ̀kọ́ máa ṣe dáadáa ẹ̀rọ ahùn máa ń rìn múnkàrà ní ẹ̀kọ́ abúlùkù wọn ló lọ́kùn tẹ̀yẹ báyìí gbogbo tó bẹ̀ dáa ń fi ní halal fún wọn ìlú harimu alayhi mahabibu gbogbo jẹjẹ gbàgbẹ nítorí haramu fún wọn wọn gba alukumu ìṣòro ìṣòro ọmọ abdullahi lẹbi charles alayhi ó lè gbé kúrò fún wọn àwọn àdàgà àti ìgbòkò tó kọ́ wa fún wọn lọ́wọ́ bẹ́tẹ̀rẹ́ fún mi ní ìta ìdíyè bọ́lá gbogbo àmì كما بشر به عيسى في الإنجيل bí anabi isa aleyhi salatu wa salam bó ti fún ọ ní ròdù ní wàlẹ́ muhammad salam inú injil àìfukal ya bani israel ẹ̀yin ọmọ israel ìdí rasulullah ilaykum dájúdájú òṣìṣẹ́ ọlọ́mọdé ní musaddiq ẹni máa bẹ́yìn ẹ̀dẹ́yẹmí na taurat mo ń jẹ́ ìfúnni lórí tíra tó síwájú mi ẹ́ àtàwọ́rá bóbá tẹ́lẹ̀ bẹ́lẹ̀ fún ní owó dùnú lèrasúlì pẹ̀lú ìṣiṣẹ́ kan yá ti ní báyìí ìṣòro ahmad ìṣiṣẹ́ kan nígbà lẹ́yìn tó kọ̀rọ̀ jẹ́ ahmad فهذا الرسول صلى الله عليه وسلم موجود ذكره في التوراة والإنجيل àṣìṣe ọlọ́run bá ti yí o sọ pé ọlọ́run já akọ rẹ̀ fún wọn nínú àtàwọ́rá àti ìjìyèsí اسمه ولو ذاك وقوعه ورسلته وكتب له وفي صدر وعدوان في سارة عليه الصلاة والسلام كيولون لهم بابا بنا حتى إنهم يعرفونه كما يعرفون mistake mistake ولم يعملوا به باتباع محمد صلى الله عليه وسلم هو واسبة ليه تعتقد وقت لسنة صلى الله عليه وسلم ابتلاهم الله جل وعلا بأن يأخذوا بكتب السحر الله وعدهم wọ́n bẹ̀rẹ̀ sí wáwá àwọn tíra tíjìrì káàkiri àwọn tíra àkiri wọ́n àwọn tíra àkiri káàkiri kùdùmù sèhè alẹ́bí yẹ́mi abẹ́lẹ̀ الذي فيها الشيطان ربما صوامه واستبدلوا عمل الشياطين بروائي رب العالمين wọ́n á tẹ́ǹdì iṣẹ́ ṣètọ́nù yìí wọ́n fi tẹ́ǹdì wọ́n fi gbàkúrò wọn wá àìsàn lọ́wọ́ bá gbogbo ẹ̀dá wọ́n á rí òkú bọ́tù láwọn ilé wa jẹ́ ìyà fún wọn ọ̀kúnlò mẹ́rin àrọ̀dọ̀ àmì gbogbo bá ti kọ̀yìn sí dodo ṣàyìn náà òyìn sílẹ̀ àbùkù wọ́n fi irọ́ sí àdáwò irọ́ bí màá tí wàhálà lórí irọ́ màá tí wàhálà lórí irọ́ ọlọ́ọ̀bà mọ́tà lọ́wọ́ kókó ọlọ́ọ̀bà ọ̀kadà rẹ̀ kàtàkà lóhùn bẹ́ẹ̀ náà ni àpèlú yẹn kó ló máa ń tẹ́lẹ̀ kọ́lá kan gbogbo bá kòtò lólẹ̀ ẹ̀yìn náà yìí ìtìlíà ìbáàtì ọlọ́ọ̀dà òkòlù rọ́ ó máa parọ́ الذي يترك منهم دعوة الرسول من دعوة التوحيد gbogbo ẹgbẹ́ mi sílẹ̀ láàrin wọn ìpèsè àwọn òṣìṣẹ́ ọlọ́run nìdáwọ́ ti lọ tòun yìí lọ́n pé ìpèsè sí ọmọ ọlọ́run wà ìfọ̀rọ̀dọ̀ lọ́wọ́ ìdáadáa ìmọ̀lọ́run lọ́kan pàjọ́ mi fún ọ̀bẹ̀yà ní àti àlàyé lórí eléyìí yìí kálí ya bí yẹrù ìwé lórí yóò máa tẹ káàkiri yóò máa káàkiri وصبر الله يسد يقول وهدوء عند الناس يقول ما أتقع في الله يا على أنها الحق طول بدون حفلة بيه ما هم بي أفا ولا بدي لول توان بلا يزوان هو كيلو كو يلا يجزي ọ̀rọ̀ yìí kò máa dúró lẹ́nu lẹ́nu ọ̀kan májèmájè mi pé ìyàwó ṣètọ́ ìyàwó ìyàwó kí ló kọ ìyàwó ṣe ìta ẹni dàpọ̀ tó kí ló kàn pọ̀lú ìlú fún lọ gbogbo náà ti kọ́ àwọn ọmọdé òfin àti ọwọ́ dọ́sẹ̀ àdéjọ wà lọ́sẹ̀ ọwọ́ ni kí ló kọ yálà yẹn fìfì yálà yẹn fìfì ni àrí àrí kí ló kọ ìyàwó kòròmùsù kò ní ọwọ́ àkórí jẹ dẹ̀mdẹ̀mù tálí dẹ̀mdẹ̀mù jẹ ìgbà òjò náà àwọn èèyàn wọ́n ti láì bí ọlọ́mọdé ọlọ́pọ̀ ọlọ́pọ̀ máa bá lókun bí yálà yà ti wọ ìyá wọ ìyàwó sèkánì kí ló kàn pẹ̀lú yálà yà ti ìyàwó sèkánì ó ti lé wa tí wọ́n ti fòdú dé rẹ̀ yóò fi mọ̀ wá káàkiri dákò tọ̀lọ̀ wa ìyálà yà ti ti kí ló wá kàn wá pẹ̀lú yálà yà ti ti náà tọ̀lọ̀ wa àbí ìyàwó sèkánì ọbẹ̀ bí ìyàwó sèkánì ọbẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ náà dàmdàmù náà bàbá mi wà á bá wà á fún òní إليه يمكن سنين كثير من العلماء الخوارج الرافضين هذه من شوي أو غافل قل وعلماء قبوريين كما أصابهم ولا بتعريف ما صلاهم التعريف ليه وما يغادر ثم تجد أرى قبوريين أو تنجد في تعريفهم ولا هم اللي واحد تعريف يا دول يبوك جاني وما يغادر لما صلاهم ولا بعض بدلا من أن يدعو إلى توحيد الله أنت سادي كما تكتير ولا لك ثم تكتير وإلى كتاب الله أنت كما تكتير على الله وإلى سنة رسول الله صلى الله عليه وسلم انت كما تكتير سنة وسلم يدعون يدعو إلى الباطل يدعون إلى الباطل كما تكتير يدعون إلى إدارة القبور ثم قالوا هم الجزء تاريخ وتعلق بالأموات هم دوام هم بقى لهم وقوم ويتربصون بذلك الشبهات هم كما رجوع أو رجوع وما رجوع التي يوردونها على الناس يجوا فقط لنا هم مشغولون وقتهم في هذا الباطل هم باطلوهم على الجنائي وإن يعبد الله المضى باب هو إليه المسألة من 60 إن شاء الله هذا مسألة من الله من نسبتهم من بدر الباس إلى الأنبياء وظاهر يرون القوانين المضى والسلام عليكم ورحمة الله وبركاته